you good? I'm fine. Oh my god, I'm sorry. Uh, it seems I know you somewhere. Yeah, yeah, yeah. In two minutes, you Do your face looks very familiar. Um, did you go to Oxford University in London? Uh, uh, oh, oh, oh, not at all. Oh, okay, okay, okay, yeah. I must have met you at the mall in Atlanta, Georgia. <laughs> Uh, not at all. Um, sis, Um, he's my best friend, my childhood friend, and what she why? kò tí travel out rí as a matter of fact èdè kò tọ́nu rí. tó bá dé airport ìwé àgbà tó sí ìrìn sí yàrá definitely. Um, sorry can, can I have your number. oh yeah sure you can. all right thank you. okay you can just you know flash me some, my little save number. Eh? all right definitely what should I save with me? Your Yosola. oh your Yosola I'm Majek. oh it's really nice to meet you. I'm, I'm Wale. Fọláṣeré. That is why they call me Oyèsọ́lá. Oyè nínú ọ̀la. Fọláṣeré. That is why they call me. Mo Èmi ò lẹ́wọ̀n kí mi ò láì kí wọ́n máa parọ́ mi ti bá wà níta. Wọ́n ò ní láti máa parọ́ mi. Ó bẹ̀rẹ̀ ó ṣàfihàn ẹ̀bú yóò sìn yàn lọ. Àbí mo aṣọ́kùn sìn lọ ni ó dára tó ń gbà ọmọ wù mí ni mọ̀yọ̀sẹ́lá àbínú funfun bí gbá ẹ̀mú ọ̀nà ìpínlẹ̀ gàgà ń sọ ọmọ ọmọ dára ó gbà yọ nínú ọ̀la mo ń fọlá ṣeré that is why they call me Mọ̀yọ̀sọ́lá. wá nílé látàrí wá yọ fún mi kí o kò sáré wo nǹkan lórí ọdẹ jókòó tẹ̀bà tí fóònù látẹ̀kọ̀ kí ló dé. Ah, ṣé torí mo ń lo fóònù ẹ ló ṣe ń ranjú mọ́ mi tó báyìí. mi ì ṣe ní ranjú ṣó mọ etí mo rà mí ṣe níranjú. tó dẹ̀ mọ nǹkan tó máa ń fi fóònù ẹ ṣe. kí ló fi ń ṣe tó kàn mí. mo ń fọkásì lọ́wọ́ ni. lẹ́nu ẹ̀ gbogbo tí mo ti ń jẹ látọjọ́ iṣẹ́ àjọ náà ni. ìwà àtàlẹ́jọ́ náà o bá mi náwó rí. ìwà àtàlẹ́jọ́ náà. ọ̀pẹ ní fẹ́mi. sísun sọ́ọ́lẹ̀ tí mo jẹ tẹ́lẹ̀ o ò bá mi nánú ẹ̀ o ò nánú ẹ̀. ṣé o yà wí. náà ètò ẹ̀lẹ́ tí mo ti jẹ tẹ́lẹ̀ o ò nánú ẹ̀sẹ̀. ṣé o yà wí. sotoro mo ti lo fóònù ẹ. fún mi fóònù. kò sí wàhálà mo ti mọ ẹ kò sí wàhálà gba fóònù ẹ má wọrí èmi mọ̀ kí n má jẹ. fún mi fóònù yẹ wà á wà wà á padà wà. èmi ní idiot èmi ní idiot lẹ́nu ẹ̀. kò sí wàhálà bàdí mi ìjẹ́ mi jọ ti sáré lọ fóònù jọ jọ fọkásì tí ń ṣe lọ́jọ́ sáré parí ẹ̀ jọ̀ǹtọ̀ lọ́jọ́. wàá ṣòyàwó rẹ̀ wá gbàgbà ní gbogbo yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú mi àti kí pọ́bẹ̀mù nù. àti ah, níjà àti tẹ̀kẹ́. wà á lè ayé ẹ̀ má ìfà fọkàn fóònù mọ́. ẹ plan ni ẹ ni ó ti gba gbogbo ayé tí mo ṣe fẹ́ lásán. láìpẹ́ òjà wèrè ṣé mo sọ pé dandandandan kò invite mi ni òun wẹ̀ ló kọ́ ló invite mi ni wàá sọ pé òun ṣe òun ṣe forecast kọ podcast ni. ẹ̀yin rẹ̀ tí bá rántí ọmọ tí mo sọ fún yín wípé èmi àti Wálé meet táyìn gbà sọ̀rọ̀ wá ṣe ẹ jẹ́ n pause brain ṣe mọ̀ pọ́ ọmọ ìlóṣẹ̀ pèmí sọ láìpẹ́ yìí. ah congratulations. ṣé mi jẹ́ nsọ́kọ̀ fún just keep wishing. ṣé wo ò gbọ́ pé ẹgbẹ́ ìyẹlẹyẹ ń ni i mean look at you bóra irú bí àrùn lọ́ fi ń ṣe àbí ọmọ olówó ni gẹ́hàn yẹn tí ẹ̀ ń sọ̀kọ̀ fún ẹ ojú ẹ̀ lórí ètè ò just wishing on stars. alákòóyè tiẹ̀ kò ṣàfẹ́ ọmọ pété yìí wà lára ẹ̀ ẹ́ eh? and as for you just keep dreaming. ìwọ ọ̀rọ̀ ńlá la ọmọ olówó ni gẹ́wọ̀n yẹn gẹ́wọ̀n yẹn lè jù ẹ lọ kò lè pín ẹ láéláé. o ṣoṣoṣoṣoṣori wọn tiẹ ẹ àtìgbà tí mo ti mọ ẹ tó ti jọ ọ̀rẹ́ mi ó wà positive rí. negative vibe ló máa ń lò ní. ẹ mo mọ̀ wípé wálé máa wálé máa understand mi jù ẹ lọ wálé. bọ ogun ọba ló máa ra ètò ìwọ ìwọ ìjẹkùn mi pè mí ọmọ ọlọ́run. jẹ́rìí jẹ́ ti bọ̀ fún ọ tí ẹ wà lára ẹ̀gọ́ you want plenty for your body ṣùgbọ́n wo lọ wá ṣẹ̀ṣẹ̀ sórí gbogbo podcast podcast tó ń fi fóònù àwọn èèyàn tó ń ya fóònù kiri tó ń fi ṣe kò lè help life rárá irú mi nígbà ilẹ̀ máa ń jẹ́ kó máa insult wa ń gbòòrò kó yẹ kí president ìlú gan pè wá ní lazy Nigerian youth lazy Nigerian youth bí ìwọ bá. ó rẹwà lójú ìṣesí ẹ̀ tó wá wù mí ohun ẹ̀ tó wá dùn. Thank you ìwọ náà bàjẹ́ lọ́mọkùnrin ìwà ẹ̀dá ìṣesí ẹ̀dá ohun ẹ̀gbọ́n dà but ṣé ọ̀rọ̀ yóò wá fẹ́ jọ ìtàn báyìí we're not close you don't know my attitude or my character ṣọ báwo ló ṣe mọ̀ wípé ìwà mi dà. Jọsọ́lá ṣé o mọ̀ wípé ìrírí sí òun ni sọ ní lọ́jọ́ first date. mo pàdé ẹ̀ ni mo ti mọ̀ wípé o kì í ṣe onígbéraga yẹn tó bá lè fún mi láyè nínú ọkàn ẹ. láti mọ̀ ẹ́ dáadáa I will be on top of the world. I want to share everything with you. Everything? Okay, so um, where do we start? Hmm. Ma jẹ́ Ma máa jẹ́ ẹ̀ka wálé. o jẹ́ má bèrè ẹlẹ́mìí gbóná sórí nǹkan tèmi kan fẹ́ sọ ni pé tí a bá lè follow gba àwọn máàpù yẹn bá ṣe tọ́lẹ̀ mo fi pé ọmọ yẹn ò lè mọ bó ṣe ń lọ ìwọ kò lè má kàn sọ fún pé gbogbo ọpọlọ tó mọ̀ ni kò ta kò fi rí nǹkan gbà lọ ọmọ ẹ ló bá tán ò gbogbo stress wálé sórí gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi yẹn mi lè ṣe sórí ọ̀rọ̀ ọmọ yẹn kọjá bẹ́ẹ̀ lọ́kàn mi mo ti mú mi ìfẹ́ mo ti fall in pẹ̀lú ọmọ yẹn ajek má tọ̀ra ẹ̀ sórí ọmọ tèmi ń wò yẹn yọ̀sálá kò ní ìkọ̀kọ̀ tó fẹ́ fi ẹ ṣe tó bá mọ bó ṣe tó tán á já fọ̀fọ̀ tí a sá lọ kí ló ẹ fi ẹ ṣe náà kí ló ẹ fi kún sọ fún mi kí ló nítorí ẹ fi kún. Ah, èmi ò èmi lèmi sọ o. Eh, báwo ni bàtà tó ló máa gbà lọ́wọ́ Brian Johnson fún mi. Um, sorry ọ̀rẹ́ bọ́lẹ̀ ń bẹ kò sọ ọmọ ń bẹ rárá mi yẹ um, bóyá kò máa wá next available option because um, bọ̀dà Johnson wọ́n sọ wípé àwọn ò lè kó bàtà lẹ̀ o nítorí pé the last time táwọn kó bàtà fún ẹ iṣẹ́ ló fi ẹsẹ̀ ló fi fẹ́. Ah, mi mọ̀ mọ̀ eh, tó bá tẹ̀ tí rí bọ̀dà Johnson wọn máa explain yẹn fún wọn náà and um, the worst news òun ni wípé venue tí o ti arrange lẹ̀ ibi kí wàá tó mọ̀ ti parí ara yín bọ̀dá Johnson sọ pé kò sí àyè nítorí pé àwọn máa ní àlejò. ṣó fẹ́ gbọ́ advice tèmi ní fún ẹ wọ́n lójú tọ̀rẹ́ mi ojú ó tì mí ọkọ̀ gangan ló lójú tì èmi dẹ̀ lójú tì máa ètè fún ẹ ní plans kó jù balẹ̀ má tì ẹ́ níbi tó máa kàn mí ó simple pé gẹ́ òyìn yàwó àwa ọlọ́kọ̀ bá fún ọkàn ṣẹlẹ̀ àbí kíní kan because tí ó bá dé sìn ilé dà tó fẹ́ mú lọ kò sí aṣọ tó máa wọ̀ lọ pàdé ẹ̀ kò sí so how do you wanna do it? ọmọ nǹkan òun ló pè mí òun ló pè mí. ẹlú yóò sọlá ó ó ti wà níwájú ilé brajọ́sí àbí no no me busy me busy Okay, màá tún yọ sí ẹ̀ sìn all right all right ojúlówó lójú ṣàlù ṣé wàkúyà bàtà ni mi ah, bàtà yóò lè size mi wọn náà mọ wọn kí ló máa ń ṣe báyìí sórí nǹkan tí mo sọ fún ẹ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀rẹ̀ o wípé kò jápa ọmọdé yìí ò ń ṣe ẹrù ẹ kò ń ṣe lẹ́bù ẹ ó tó ń sweat lórí tó ń sweat lórí gbogbo ó tó máa ń wò wàhálà tó dá sílé ayé ara ẹ báyìí. ọ̀gá máa rẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ju pé ọmọ yìí ayé ẹ̀yẹ rẹ̀ wá mi kó sọ tèmi láti ilẹ̀ ayé ẹ̀yẹ ṣẹ́gun mò ń sọ jẹ́ wọ́n ní kó dáná jẹ́ ara ó sọ pé dájú òun kan ń òun kan pé gba ṣé òun lè lè sìn ó dálẹ̀ tó ń kó gbogbo àná ló dání làgbègbè lágbègbè. mo sọ fún wa ṣe ní solution sí gbogbo kan tí mo sọ ń sí àbí. Ah! madam ẹ wo àdúgbò ń ṣàdúgbò tá a lè pẹ́ sí rárá o mo feel pé ó yẹ ká move kó yín báyìí. kí ló mean by that ẹni tí mo wọ́wọ́ mi ò tí ì rí ibi ìbàdí ló jẹ́ ti ní pé kí n dúró dùn besides ṣe bí èèyàn bíi sisi wa ló ń gbé ní around ibi báyìí we have to wait. no problem ma. Am. can come in. ṣé ilé ìlú ti jáde. inú ilé ikọ ah, ilé tó wà ní ẹ̀gbẹ́ yẹn ni so um, mi fẹ́ mú mi lọ sí ọ̀dọ̀ ẹ because ọ̀dọ̀ mi ò sí fún irú special guest bí wọ́n báyìí. <laughs> mi ò kí special visit fún ọ. <laughs> I understand You inú ilé mi wà scattered go, and dem àtàwọn ọ̀rẹ́ mi ládẹjọ ń gbélé nínú tí tell you, wà comfortable to buy, to buy one bed. Um, we will be a kan ká lọ sí nice nice place as in ká lọ and right now I don't really have much on me so I. She wàá rí ilé ẹ̀yìn go tó ṣe wípé o oh, ò fẹ́ jẹ́ kí that's where I want to be okay. Oh àbí ṣé o ti ní another girl tí wọ́n fẹ́ jẹ́ kí n mọ̀ ní tó gbé sínú ah, no no no not at all not at all. okay so let's go. tó bá insist. <laughs> ìfẹ́ ọkàn mi ìyọnu mi ẹ̀yin ijó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yin ijó mi alábàásọ. èkúrọ́ làlábà kú ẹ̀wà. láti ìgbà ni mo wá aṣẹ́ títì tí mi rí iṣẹ́. I'm impressed. Why? Mo believe you will trust me. That's why you told me everything about yourself. And my mom used to say, no condition is permanent. Everything will all right, okay? <laughs> I hope so. As a matter of fact, everything ti wà okay. Ẹni ijó mi, alábàásọ, ìfẹ́ ọkàn mi, ìdùnnú mi, ẹyin ijó mi. Ẹ̀ka ìsinmi òṣèlú tẹ̀ fún wa káàdọ̀. Alfa pẹ̀lú ibi tí ẹ lọ, ẹ jàǹbá kan. Bọ̀ máa jẹ́ kí ló ṣojú ẹ ojú ibi tá a lọ rí bákan on my part congratulations. wow congratulations. thank Congrats. you bro but on his part unfortunately wọn mu. alpha ah, ah. ọ̀rẹ́ ṣòtò àmọ́ kò tó afọ́nì lè gbé wọn ti ẹ̀ bọ́dà láti rọ̀ credentials mi wọn kàn ń yẹ̀yẹ́ mi ni. Ah, that's impossible. But eh, ìwọ gangan ló ní connect lọ́wọ́ ìwọ gangan ní network provider and eh, ìwọ ló gbé service that Wi-Fi. lásán lòun. well bóyá can ní pé wifi ti pè ní kárí grace. ó gbé grace. Ah, ah. but ká ní grace ju ara lọ́nà. ọ̀rẹ́ mi ò give up none. ni ṣọ́rọ̀ mi yẹ give up none. Along to tó ṣe tiẹ̀ á ṣe tiẹ̀ náà ṣọ́rọ̀ mi yẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ sórí bí mo ṣe wà yìí mo ti jẹun látàárọ̀ ibi ń pa mí gan jọ ṣẹ́ni tí wọ́n á kíṣìn tí mo tẹ̀lé fi sẹ́nu. oúnjẹ ẹ ìyẹn ni pé last part ẹ ti dé o wọ kitchen. at all. that's good ṣòrí ráìsì díẹ̀ tí mo jẹ kù ó wà ní kitchen but unfortunately ìlú náà sọ pé kí n wọlé kí n sáré wá jẹ kẹ tó dé kẹ má lọ bùrọ̀ àbí ẹ sọ̀rọ̀ mi yẹ so um, inú mi nìkan ló wà fún rice ó kéré gan. àbí díẹ̀ ní pé àbúrò ní kò sáré sókè ẹ̀ lọ́wọ́ yìí ó mẹ́lẹ́ jù báyìí ló ń lọ fún iṣẹ́ o tó lọ gbé tọ̀lẹ́ ṣùgbọ́n ọlọ́run ṣe tiẹ̀. congrats thanks bro thanks ah, ọlọ́run á ṣe tiẹ̀ náà just have to be happy. Yeah. Ah. Oh God. Má bínú pé mo rẹ́rìn, mo nǹkan mo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ní sọ́rí. Àbò tí yóò sọ́la, ọ̀rọ̀ ẹni kọ́ ni mo ń sọ fún ẹ náà. Ṣé bóòlù ló ní ká lọ síbẹ̀ yẹn? Ṣé o mọ̀ pé wọ́n mú ọ̀rẹ́ mi wọ́n pa èmi tì ní ṣá, wọ́n ti ẹ̀rí tèmi rò rárá àtọ̀. Èmi ni mo sọ fún wọn pé kọ́ mọ̀ mọ̀ ẹ̀. He says, really, after you left, moved I had um, a thought. Mo pe why tí ọkọ mama. ṣe máa ṣiṣẹ́ lọ́ndà You should be a boss on your own. And I have the power to make him a boss. So, mo decide if we need iṣẹ́ ní company, okay? Anyway, baby, um, mo fẹ́ jẹ́ kó tẹ̀lé mi lọ síbi kan. Yọ̀sọ́lá, ó tiẹ̀ sì jẹ́ ká ṣètò ọ̀rọ̀ iṣẹ́ or share? You know? Shh. You talk too much. You might need the job. Uh-uh, come on. I want to take you to a very special place ìfẹ́ ọ̀rọ̀ mi ìdùnnú mi ẹ̀yin ijó mi alábàásọ. baby. yes my love. ilé yìí fine gan. yeah. as in the house is well furnished. Mm -hmm. uh, but baby uh, mi get nkankan uh, ṣé o fẹ́ máa gbé bíbá ni because mo notice wípé ilé mọ́mì ó fine ju bíbá ẹ lọ and ó dẹ̀ wà well furnished ju bíbá ẹ lọ. Ibo ló máa gbé bí báyìí. This is your new place now. Excuse me. You, you mean this place is meant for me? Yes. Oh, thank you very much. Eh, then ìgbà tí mo ń round, mo rí àwọn aṣọ kan nínú wardrobe, shoes, then pelu palm. Ìwọ ló ní everything so èmi náà ló ra yẹn fún. yes they are all You wọ́n ló ní everything bàtà aṣọ everything. <laughs> thank you very much o ṣe gan. it's okay baby didi i go feel with you. baby me deserve better i don't want you staying in that ghetto anymore with your friends. thank you very much ibẹ̀ ló pé mo lálàá. i can't wait to tell my friend this good news <laughs> thank you very much. You're welcome, flower on my head now. No, Joe, I don't want flower. Mm, me, I want flower. You want flower? Yeah, we send flower. Ah, wait, wait, wait, wait. Let me pick this one. Okay. Oh. Hello, manager. Yeah? Oh my god! Báwo ló Shelley? Oh. Ah, okay, okay, mo ti gbọ́. Alright, alright. Um, I'll be there soon, okay? Yeah, kò maybe mi 30 minutes, I'll be there all right all right all right bye. Ìfẹ́mi kí ló ṣẹlẹ̀. Um, mo receive call látọ̀dọ̀ manager ni àwọn ẹrù tí mọ́mí expect láti China wọ́n ti seize ẹ̀. E. Uh, o ṣọ́ pé kò ní sí wàhálà ṣá. n ṣe problem at all do mọ́mí ìsìn lè ṣe òun ni mo máa ní láti yọjú síbẹ̀. okay now to support me to my work here mo pe mo ti wa satisfied. I know I want more too. <laughs> same here baby. <laughs> you're fine. Yeah, I'm good. I'm so happy that mom is around, at least. I might get lots like, to meet her. Right? <laughs> well, um, I'm also happy I'm going to meet her today. Oh, me too. Hey, eh, um, how báwo de wá ní your mommy? Um, she's sorting it out here and there, but I trust my mom. Mama sort it out. Are you sure? Yeah, let's forget about that baby. I can't wait for my mom to see you. Mm, same here. Because I love you so much. I love you too. Mommy. Oh, my <laughs> beautiful so mommy. Ever looking mm. young. Oh, my baby. Mmm. Mmm. You're so loving. That's my baby. Oh, my ever sweet mom. Love you. I love you too, mommy. <laughs> mọ́mí my jẹ́ my n máa fi ń sí ẹni tí mo sọ what? yín pé mo fẹ́ fẹ́. kí yes mommy. ẹni tó fẹ́ fẹ́ yes. ah ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ah mi ò the rírú ẹ̀ nínú lẹ́yìn láyéláyé. wíwí wait, wait, mommy. I don't know. mọ ẹni tí mo sọ this is my fiancé. I'm ní your lè fẹ́ ah ah láyéláyé kì í ṣe léyìn ló máa fẹ́ kì í ṣe kò tí ẹ kò tí ẹ ẹ jọra yín rárá ẹ súnmọ́ra yín rárá pàápàá. mo jẹ́ ṣe mo rí tẹ́lẹ̀ ni. mo ló lè fẹ́ èèyàn má bí mi. mo mọ́ mi magic is my choice. this man is not your choice. lọ́jọ́ kan àárẹ̀ kì í ṣe choice ẹ̀ rárá. ọlọ́wọ̀n ni jẹ́ ó ní mi ò ní gbàbọ̀dẹ̀ tí mi ò tí ì kú lórílẹ̀ àlàyé yìí ló máa wọ́n fẹ́ ni ó yá bọ́tà mo ní kó jáde ẹnu lẹ́mi ṣé kò ṣe é ọ̀fẹ́ ah, màá fọ́ kí ni wọ́n ẹ lórí o ọ̀fẹ́ ṣe barras guest mi bẹ́ẹ̀ náà. mi ò kí ń ṣe ẹbí tó lè fẹ́ o kì í ṣe ọkọ ẹ rárá èmi ni mo bí ẹ mo délé ayé kò fún ẹ èmi lọlọ́kọ̀ tó wà ìwọ sílé ayé mo mọ tó tọ́ sí ẹ rárá wèrè yìí ò ṣe nítorí fún ẹ. fún mi i'm tired ó ti sú mi pẹ̀lú gbogbo ẹ̀yin lẹ́bí mi ẹ̀bẹ̀ of course mo pé ẹ̀yin lẹ́bí mi. well make choice for me ah what is it. mo ṣe boyfriend lásán náà he's my fiance èèyàn tí mo fẹ́ fẹ́. mo ní òun lè fẹ́. it's my choice mọ́mi òun ni mo máa fẹ́. fẹ́ it's choice. ẹ ẹ dọ́gba ẹ jọra yín wá dé wá ọgbà tí mo sá fún ọ. ok wọ́n tètè tẹ̀lé wọn bẹ́ẹ̀ máa mọ́nítọ̀ wọn ibi tán bá wọ̀ kó jẹ́ kí n mọ̀ kó gbá mi láago máa mọ́nítọ̀ wọn má jà kán ẹ o máa mọ́nítọ̀ wọn dáadáa ibi tán bá oh my god kí lọ bá yà ó oh, kò tí ń ṣe mí oh my god. Stella mọ̀rọ̀ lórí. ṣé ó yẹ kí nǹkan kan wà nínú ìlú yìí níbi táwa bá dé káwa ni a fẹ́ nàgà kọ́wọ́ wa má tó. kò sí nǹkan tẹ́ lè náwó sí tí ẹ lè tó. Majek lórúkọ ẹ̀. Majek. màá gbé owó fún yín tẹ́ máa gbé fún ẹ má pa o ẹ̀yin gbé owó yẹn fún ẹ sọ pé látọ̀dọ̀ mi ẹni mo ní kó fi ọmọ mi sílẹ̀ o ọmọ mi ò tiẹ̀ ò kì í ṣe ṣàwáwù wọn ò lè fẹ́ra wọn rárá kò jọra wọn n tó bá yẹ ká fi wé òun la fi ń wé kò jọra wọn rárá ẹ gbowó yẹn fún àmọ́ tó bá kọ̀ tí ò bá gbà ẹ má pa ọ́ ẹ̀yin ẹ máa gbé owó bọ̀ màá wá mọ ta tó máa ṣe torí abiyamọ ni mí o ìyá dáadáa dẹ̀ ni mí abiyamọ tòótọ́ tó mọyì ọmọ òun ni mí tí n bá pa o kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ àmọ́ torí èmi náà bírú ẹ̀ lọ́mọ mi ò dẹ̀ fẹ́ káwọn òbí ẹ̀ kan ṣọ̀fọ̀ ẹ̀ tí n bá tiẹ̀ wá ro ti ayé mi ó yẹ kí n lè tọ̀rọ̀ mi ó dì nìyẹn. màmá ẹ ah! ṣé ilé tí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní sọ ẹ ní sọ ah, inú mi ń dùn àwọn ìdẹ̀bí wa parí ẹ̀ ni mo wá wò pé ah, tálẹ́ ní náà báwo ni tiẹ̀ ṣe jẹ́ nílùú yìí tó máa máa school fẹ́ máa disturb mi èmi ò bá ní kẹ́kẹ́ kí bàbá ẹ̀ wà ọ̀rọ̀ àìtó ẹ̀ ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ká parí ẹ̀ ṣe ṣe rí pé gbogbo mo lọ́mọ fáìn àbí àwọn èrè ní gbogbo ara mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mi fẹ́ fi ayé mi bọ̀rùn jẹ́ ẹ̀ màmá ẹ̀ wo kò sẹ́ni tó lọ sọ́run rí o tó délé ayé wa ṣàlàyé fún wa bó ṣe ń ṣẹlẹ̀ lọ́hùn-ún ẹ yẹ ká ṣàyè ìbàjẹ́ fẹ́ ṣe bọ̀bọ́ yẹn yẹ ká finish ẹ̀. ọ̀rọ̀ ló sọ àmọ́ èèyàn má wọ̀ ẹ̀ ẹ̀yìn ẹ̀ ṣiṣẹ́ bí mi ṣe ní kẹ̀ <laughs> ah, mọ́mí ẹ má bínú sí ọmọdé ló ń ṣòun oh no next time ó yẹ kó n bọ́sọ̀ máa gbọ́rọ̀ kalẹ̀ fàgbàlagbà um, ṣẹ́rí nǹkan tẹ́mi rí sọ̀rọ̀ ni pé àìdíà yín a máa bá ẹ a máa gbé owó ìran fún àmọ́ tí ò bá ti gbà a máa finish ẹ instantly. bẹ́ẹ̀ni wọn náà rí sọ hmm, ọ̀rọ̀ ní ọ̀rọ̀ lẹ́yìn méjèèjì sọ àmọ́ ẹ̀yẹn má wọlé èmi mọ̀ pé ẹni gbèrú owó yẹn déwájú ah ah àdúrà owó tẹ̀ ń gbé lọ tóun gan bá rí akọkọ bẹ mọ ni á jìnà rere sọmọ mi. Hmm? Hmm? ọ̀nà ẹ̀gbin ẹ̀dá pọ̀ láyé yìí àfarakẹ́gbin tán á lépa ìfẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ò ṣe pa ká má wulẹ̀ tán rárá nínú ìgbàgbọ́ ni màrìwò dẹ̀ ti ń ṣọ̀la. ẹ jọ mi ò rí ojú èrè o. eégún mọ́ ni èèyàn mọ́ ni I'm so sure you are Mr. Majek. Oh, definitely. Ah, <laughs> oh, it's nice meeting you, sir. Same here. Um, ìyá aláàánú wa kọ ló rán wa sí yín wọ́n ní ká gbé owó tabo ayé gbé wá fún yín this is eight million naira wọ́n ní kẹ́ fi lavish. eight million naira. wọ́n ní ká fi ta yín lọ rẹ̀ wọ́n ṣe gbé fún àṣegbà ah fọwọ́ kan thirty percent eight million naira there sir. Ah, and also ṣe rí àtàjọ àìgùn ah real opportunity báyìí rí o this is a very big surprise on our side too i'm very sure you will use it very well. yes eight million naira. yes i don really face you i don face yes we are big we are full of ṣe ìwọ ṣe ìwọ gbogbo ọtún kí ló ṣe ìwọ. ẹ we are big boys. mr majek. ẹ wá mọ kọkọ tó ṣẹlẹ̀ ṣe rí màmá ẹ ìyá láàánú ni o máa ń ṣoore fáwọn èèyàn gan. exactly àmọ́ nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ṣe rí owó yìí àwa fi san owó yìí that thing tẹ́ ẹ̀ ń ṣe pẹ̀lú Yọ̀sọ́lá ìfẹ́ àbí àfi san owó ẹ̀ fún yín ni just stay away from her in fact gbogbo generation yín tẹ́ máa fi kú tí ẹ̀ fi ní exist mọ́ ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ Yọ̀sọ́lá mọ́ o ṣe gẹ́ẹ̀tẹ̀. kókókókókókókókókó wo ló ń sọ wọ́n ti shut up ẹ má bínú jàre ṣe rí inú wa mi yẹ yín and um, ẹ bá wa sọ fún ìyá láàánú yín yẹn mọ́mí Yọ̀sọ́lá da àwọn òfúra ni o ọ̀rẹ́ mi màjẹ́ kẹrin lóyún ó ti break up pẹ̀lú Yọ̀sọ́lá látànà. wow kò lè fẹ́ kí ló fẹ́ fẹ́ Yọ̀sọ́lá fún kò lè fẹ́ Yọ̀sọ́lá mọ́. òkè omi gbé wọn tẹ̀ nídìí òye kan. ẹ ah, ẹ fi owó yẹn lẹ̀ sọ̀rọ̀ wípé àti gbà àti gbà ó ti fi Yọ̀sọ́lá lẹ̀. Um, thank you so much. Ah, so much. It's nice to see you. Yeah, man. Yes, man. Thank to Thank you. Thank you Thank you. Thank you. us. No, no, no, no, I didn't spend my lawful money. You know, say now, I'm a mafia, so like that, 48 million naira. It's not possible. Oh, ah. Majek ìwọ náà mọ̀ wípé ata àtọjú ni wọn kì í ṣọ̀rẹ́ ara wọn á bẹ́tà kó gba owó tí wọ́n gbé wá fún ẹyẹ tó bá kọ̀ tó gbà <laughs> wàá ti ìka àbámọ̀ bẹnu mo yọ̀ sọ́rí ọmọ tèmi kì í ṣe ẹni tó lè fẹ́ rárá rárá ẹ jọra yín o dẹ̀yìn lẹ́yìn ọmọ mi o dẹ̀yìn lẹ́yìn ọmọ mi majek dẹ̀yìn lẹ́yìn ọmọ mi pátápátá. ṣùgbọ́n ah, mi lè sí ìyàlá ẹ̀ ṣùgbọ́n ẹ God ṣé ìwọ mọ̀ pé ẹni tó jù ni ló lè sọ ẹni nù at any damn time ẹ eh? àbí o gbá àwọn olórin kan tó kọrin tó sọ wípé téèyàn bá ti torí ẹlẹ́yọkan kú ẹgbẹgbẹ̀rún rẹ̀ lẹ́bẹ̀ẹ́ ló máa kọjá lórí ìsàrí olúwẹ̀ look má jẹ́ kó dùn My candid advice for you is to stay away from that girl. you don't run out, lóde. Ajek, ṣe fẹ́ gbóòótọ́ ni. Ọ̀rọ̀ aṣiwèrè nìkan ló máa ń yato. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n sì ń tẹ̀ ni. Wọn náà kò tiẹ̀ rò. Wọ́n ní ikú tó bá fẹ́ pa ni. Tó bá ṣì ní nífìlà. Ó yẹ ká ṣe kí ni? Ó imagine kí báwọn guys ẹ̀ tẹ̀ ṣe wọlé. Bọ́tẹ̀ Yorùbá sá bọ́tẹ̀ ṣe wá ọ̀hún àmúwá ńkọ. Nù kí ni kò bá ṣẹlẹ̀? sórí ìyẹn ò tiẹ̀ wá dùn mí honestly ìyẹn ò dùn mí bí o ṣe pé eight good million naira wọ́n gbé fún ẹ o dẹ̀ sọ́lù wọn àwọn ayé ti ń ṣe ẹ́ you just lost a great deal. a million eight places. Ah! kí lẹ́yìn guys ń sọ lẹ́nu tí ó dùn máa ń lẹ́nu ẹ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ Yọ̀sọ́lá ẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ dénúdénú and I can't trade her love for money ẹ̀yin náà sọ fún mi tí Yọ̀sọ́lá bá mọ̀ wípé mo fi owó mo fi dípò ìfẹ́ tí mo ní sí ó lè gbàbẹ̀ kú. orí ẹ ò pé ìwọ rò pé tí Yọ̀sọ́lá bá bínú para ẹ jọ sọ fún mi tí wọ́n bá kún kọ́ àbí ìyá Yọ̀sọ́lá kọ́ ló ti ń tẹ́tì nẹ tó ti ń pẹ̀rẹ̀ fún tó ń tẹ́tì nẹ yìí wọ́n ti tó bá pa ẹ́ ṣe ni move on ni no tell me. Sherry, my friend I think it, um, it is high time láti sọ òótọ́ ọ̀rọ̀ fún ara wa ọmọ dáa káṣọ lójú eégún dáa bára wa sòótọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ mi ò lè ní ẹ yes you are a thief a big thief ìwọ sọ fún mi pé torí ìfẹ́ ni o ṣe reject a million in eight places irú ìfẹ́ wèrè wo ìfẹ́ oṣù wo irọ́ ni I know what your game plan is. Mo mọ̀ nǹkan tí òun fi ọpọlọ calculate. Mo mọ̀ nǹkan tí òun strategize for. Look, inheritance ló ń tà sí. Ó mọ̀ pé tó bá farabalẹ̀, tó bá ní sùúrù dáadáa, tó bá kájú ọmọ ẹ̀ kó parọ́ fún dáadáa, kó skátà orí ẹ̀ kó fíńgà ẹ̀ dáadáa, kó wá fẹ́ nǹkan tó máa rí ojú chicken change eight million naira tó fi ń lò ẹ̀ sí ojú lọ. That's your game plan. Sori, and kò lè work lórí liar and a thief, a big one. But I'm doing everything. You are thief! That's the Shut up, ó lè But what what is what is she just eight million? Ká má lọ pò fún ọ̀nà méjì now. Ká má lọ pò fún ọ̀nà méjì eight million naira. Ọmọ lọ rí àyọ̀dá bọ̀bọ̀ tó ń dín fún wa tẹ̀. Àbí eight million naira sára náà. Kí ni ọmọ tọmọ yẹn ṣe ibi tó wà báyìí? Kí ló mọ̀ bóyá òǹjì lọ kí ló mọ̀ tó ṣe? Uncertainty plus time equals failure. Ó máa fail woefully ni. Can you imagine? love love indeed love my foot. second one jẹ eight million naira. enough of all this All that ní pé you guys here. fẹ́ try láti understand mi rárá. àmọ́ ṣó ṣó ṣó wọ wí. ìkúrọ̀ làlà ló wọ bá ti ká ẹ àti ká ẹ àti not ẹ bíìtì fóònù tí ẹ̀rọ ń lọ sílẹ̀ lára wọn láàyè ní ilé ìlú rẹ̀ eight million naira owó yẹn dùn mí o eight million naira ayọ̀ yóò fi bẹ̀ ṣèlérí. ó yẹ ẹ lẹ́nu àbí mo ní kó má ṣe é onídọ̀dọ̀ àfi kò ṣe ohun tí ojú ẹni tí wọ́n ní kó má ṣe tó ń ṣe tó wá ń rí ó máa rí. fúnmi fúnmi. ọdún kan ni ló ṣe mọ mi. Ah! Ah! Yeah! Yeah! Eh, eh, eh. o oh, oh. gbọ́dọ̀ lọ ẹyin mi iye kò gbọ́dọ̀ lọ. máa jẹ́ ẹ̀kọ́. èmi mò ń pè ẹ́ èmi ni mò ń pè ẹ́. mi ò ń ṣàfọ́jú o jọ majek ṣé o fẹ́ sọ fún mi pé o ní fifty naira tó lè fún afọ́jú ni ṣé wo ń ṣọmọ Yorùbá ni ṣé wo mọ̀ pé oore tó rí yẹn ó máa ń wọ́tọ̀ oore ni èló ni fifty naira tó fẹ́ fún afọ́jú tí mo wá ń tẹ̀lé ẹ bọ̀ láti yàn án lé ẹ anyway. ìyá rẹ̀ sọ láti sanwó ẹ̀mí ẹ̀ wọ́n ní kí n pa ẹ̀yìn ṣùgbọ́n torí nǹkankan àti nǹkankan tí wọ́n gan mọ̀ n tí mo kọ̀ ọ̀rọ̀ ni pé di only oore tí mo lè ṣe ẹ́ òun ni pé bó ṣe ń jáde lọ yìí bẹ́ẹ̀ kò ṣe wà máa lọ́jọ́ kó fi ṣe àlọ́ rámirámi má padà wọ bímọ because pé mi ṣe ń ṣọ́ ẹ̀ ń bí ni àwọn tí wọ́n gbéṣẹ́ fèmí náà ń ṣọ́ èmi náà o rí pé mo disguise bí àfọ́jú mi ṣe àfọ́jú mi lẹ́ ń ṣe àtọ̀rọ̀bára ìwọ ni mo fẹ́ wá pa so tó bá wá lọ nísìnyí tí mo yẹ sọ pé àlọ́ rámírá mi má padà wá náà bíbọ̀ àìmọ́ o tó bá padà wá torí máa wà nígbà for the next one month tí n bá rí òjijì ẹ̀ máa pa. tó bá rí ọ̀rá pé bí i am bluffing well ìgbẹ́lọpọ̀ ọlọ́pàá kò láfọ́jú kan wà ní ẹ́sẹ̀tì yẹn kan wà mú kò ní dẹ́nu géètì yẹn tí màá fi pa ẹ̀ dànù that is the truth bó ṣe ń lọ ẹ̀ má pojú ẹ̀yìn mọ́. ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ ṣàánú mi torí ọlọ́run ẹ ràn mí torí ọlọ́run. Ah, ẹ ká sùn. Ah, ẹ ká sùn ẹ fẹ́ lọ ta. Ah, ẹ lọ ta ma. majek la bèrè mọ. majek ṣé ṣé kò sí o. kò sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀rẹ́ wa ni a kàn ká check ẹ̀ a wá wo pàdé wa kan ní ilé tó end sí street mẹ́rin so a wò pé a gbọ́dọ̀ wá wò òun ká má check majek ẹ̀yin àgbàjá máa ń kóye pé àwọn kọjá ní iwájú ilé ọba ká máa kọ ọba. yọ̀nà dà ah, máa jẹ́ kí o wá sí lọ́dọ̀ mi. èkó ló wà. ọmọ ah, jẹ́ kó sí nílé. Eh, èkó ni. ṣàmà ìbílẹ̀ ṣe dé súnmọ́ adé láì o lórí go bagging kó share me ti dey inside maybe abina everything i talk. i thought as much. Um, madam eh? kò sí nílé àná. ń ṣe bẹ́ẹ̀ ilé confuse mi ẹ̀yin ẹ̀ ń béèrè mà jẹ́ kí ìbá ti ní má jẹ́ kó dùn mí má jẹ́ kó dùn mí mo mọ̀ sí i. ẹ jẹ́ kí n já ẹ tán sùn ẹyẹ lé ló máa yín tẹ́lẹ̀ tí ẹ jẹ́ bàbá yín ní interest inú ẹ̀ ó máa bàjẹ́ ó máa túwó rẹ̀ fọ́ ni ẹ wò ẹ má lọ ní problem o tó ti bá dẹ́ mọ́ ju báyìí lẹ̀ máa ní problem. ẹ wò ẹ má jẹ́ ní problem ẹ jọ ẹ ẹ ẹ wò tẹ bá ti ti wọlé lọ yàrá kẹta ó sùn. yàrá kẹta ṣe apá ọ̀tún àbí apá òsì. ẹ̀wọ́ apá òsì. apá òsì ló wà eh. Eh, ẹ yẹ kí wọ́n á jẹ́ àyìn tán ṣe bá ṣe rí wàhálà fi ń ṣòlè o wà ah. á lọ tán wà á lọ lá ọdọ ẹ wà á lọ yí fọ́lùmù sí i ẹ̀wù bíbọn bíbu fámìlì yìí wọ́n yìí pọ̀ tó ẹ máa kálẹ̀ ah! tó lẹ́kọ̀ọ́ náà. tí ọmọkùnrin yẹn bá mi sọ̀rọ̀ alẹ́ ọjọ́ yẹn ni mo lọ sí ìlú ajílẹ̀ lọ́dọ̀ àbúrò mọ́mì mi. má jẹ́ kó dùn mí. sá. ṣé orí gbogbo nǹkan sọ ni mo gbọ́ o àmọ́ yorùbá náà ló sọ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́ àti ẹ̀gbọ́n ti pé wọ́n fún ẹ lówó pé kò fọmọ yẹn lẹ̀ ó dẹ̀ kọ́ torí pé olóò nífẹ̀ẹ́ àbí bẹ́ẹ̀ ewu tó wà ní ti ẹ̀mí ẹ̀ tó ń lépa. kí ló ṣe fún wọn ó máa fẹ́ pa mí ni. ó ga ọ wọn fẹ́ pa ẹ ni má jẹ́ kó dùn mí sórí gbogbo sórí tó sọ yìí ó dùn àmọ́ mi ò lè sọ pé rọ́ ni mi ò lè sọ pé rọ́kọ̀ torí mi ò láǹfààní láti rí woman yẹn láti gbọ́ the side of our own story ṣùgbọ́n tí mo sọ yẹ àmọ́ yorùbá sọ̀rọ̀ kan wọ́n ní ẹjọ́ lèèyàn máa ń kọ́ kéèyàn tó kọjá o gẹ́gẹ́ bí àbúrò mi mo ní láti mọ the fact of this matter first ni mo ṣe ń bí ẹ láwọn kìíní yìí ṣé kò ń ṣe é pé ìwọ náà ti wà ẹ̀dá kan sí sàkání wúmà yẹn ṣá kó tó máa ṣe nǹkan tó ń ṣe fún ẹ. bùdá mi ẹ̀yin gan ẹ mọ̀ pé mo ṣò ní wàhálà mi ìṣẹ́ ní ti fún wúmà yẹn. ẹ ẹ sori àìdá òun ṣe físíkà nìkan èèyàn lè jẹ́ ń tu kó máa ṣàìdá àjẹ́ kí olú dáadáa mi ṣe but. but kí ni sọ fún mi mo fẹ́ gbọ́ kí ni yẹn. sọ a máa sọ fún mi Jack, ọ̀nà ni mọ́tò yìí o. majek ó kéré nù nǹkan àmọ́ ah, sọ ṣọmọ bóyá burúkú ni ẹ ẹ eh, èmi àtẹjọ wà gbòòrò tàtọ́ ń jẹ búrẹ́dà tẹ wà òun tí ẹ lè já mi sí kan tó ń dowó fún ẹ àmọ́ ah, sọ máa wò mí níran kí ló ń ṣẹlẹ̀ gangan náà. sori majek ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ti ń là ó máa sáré kú ni àti pé nílé ayé yìí èèyàn tí ò gbọ́n làwẹ̀ ń gbò èmi náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara mi ni kò yí sí i sori eléyìí gan kéré mo ní oríṣiríṣi mọ́tò eh? ah, kí ló ń ṣe ẹ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ni wípé sori ọgbọ́n tèmi náà máa ń dá sí ni wípé àwọn ìyá kan wà ṣòtì ṣọmọ pé bóbìnrin báwọn gbogbo obìnrin ṣe wà yẹn báwọn ṣe ní shoprite tiwọn tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè rajà ń bẹ̀ làwọn ọkùnrin náà ní titi wa ó dà ṣé kí n bọ́ọ̀sì ti brain ẹ̀. ah bọ́ọ̀sì ti ọ̀rẹ́ mi bọ́ọ̀sì ti ẹ̀. èyí tèmi náà ṣe ìkò yìí sí. ṣòro àwọn ìyá kan wà tó jẹ́ pé wọ́n pọ̀ lọ́wọ́ mi tó bá yí fẹ́ sí ni àwọn lèmi fi ń ṣararin dín un ah, ó ti yẹ àwọn ìyá yẹn tí nǹkan tèmi náà ní tí bá ti fún wọn tí mo fún wọn dáadáa wọ́n máa ń fowó bá mi ṣeré gan wọ́n máa ń fowó bá mi ṣeré tán báyìí ni ṣó ti yẹ bọ̀ kò sí wàhálà ṣá o fẹ́ kí n já ẹ tán àbí. a ah, ọ̀rẹ́ mi já mi já mi ayé ti pọ̀ jù já mi ah, já mi èmi kò fẹ́ wọ next level. ṣe o ṣúọ̀ pé o ní disappoint. mi lè disappoint ẹ náà ó yẹ kó trust mi. o dẹ̀ níyà kan lọ́wọ́ kí n tẹ̀ ọkọ jẹ́ kó bá ẹ ṣeré náà ó dẹ̀ máa fún ẹ lówó gidi o ti ẹ̀kọ́ tó kàn máa ṣe ni pé jẹ́ kí pipe ẹ kó máa strong at all time. àwọn ọmọ ìyá mi ṣorí bí mo ṣe wà yìí wàláì tàlà hybrid battery ni mímí ń kú bọ̀rọ̀ wàláì mo lè lo ẹ̀ márùn. fọkànbalẹ̀ máa já ìtàn mo ní wọn lọ́wọ́ tó pọ̀ gan wọ́n á dẹ̀ tọ́jú ẹ̀ ṣó ti ẹ̀ wọlé kó. Ah, bébì mo ó ti ṣe tán. mo wà pa. ẹ kò sí wàhálà ẹ màá jẹ́ kọ̀rẹ́ mi ni so màá jẹ́ kí màá pè mo ìsàn yẹn má wọrí ó ti ẹ̀ màá já ìtàn mo ìsàn fún yẹn màá jẹ́ màá jẹ́ ọkọ̀ ìbalẹ̀ kò sí wàhálà àwọn màmá tó tọ́jú tàwa rèé ó ti rí bébì mi ni ìyàwó kọ́ ti yẹ ẹ pé mi máa kí finally ìwọ náà ti arrive nìyẹn o wàá máa lórí mọ́tò yìí. mo sọ. Five hundred thousand there. ó yẹ mi ò yà mí lẹ́nu ma five hundred thousand naira láti mọ lórí fún mi ah, iṣẹ́ yìí lẹ sẹ́ǹdì ẹ ni. èmi ni mo sẹ́ǹdì. ẹ eh, mọ mi ṣé ẹ fi rán mi séèyàn ni àbí. Ah, ah, ìwọ ló ní àjẹmọ́nù ẹ̀ ni sórí ọmọ tó bá ṣe dáadáa tó mọ béèyàn ṣe ń bá àgbà lò ó dẹ̀ mọ nǹkan tí àgbà fẹ́ dáadáa mo rí pọ́ ọmọ tó ṣe fi yan gan ni hmm. owó ẹ̀ ni tí ò bá tiẹ̀ ṣe kan tí mò ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà one million ló yẹ kí n sẹ́ndì sí. ṣoríjọ́ mi tó bá tún ṣe dáadáa tó bá tún ṣe dáadáa sí i tó tún ṣe nọ́mà five million ni màá sẹ́ndì sí àkáǹtì. ah ah mọ́mi ṣe bí mo ṣe wà yìí hybrid battery ni mi mi kú bọ̀rọ̀ ah mi kì í kú bọ̀rọ̀ ma anytime tí a bá ti fẹ́ ṣàpè mi màá dá yín lóhùn. Eh, eh, no no no no àgbàlagbà la wa díẹ̀ ni ó tó nínú kò ní nǹkan ṣé ń lọ́bẹ̀ oge. Hmm? èmi ti fẹ́ máa lọ nìyẹn. Eh, mọ́mí eh, mo notice kinní kan wípé táìgbà tí mo ń bọ̀ nọ́mbà tí mo pè é sórí ẹ̀ nọ́mbà yẹn ò lọ ah, mo á mọ̀ wípé ṣé nọ́mbà yẹn ni kí n máa pè é sí ni àbí. ó ti o nọ́mbà yẹn ò lè lọ mọ́ ìyẹn ti di àfẹ́yìntégún fi ṣọ ṣùgbọ́n èmi á pè é sórí aago ẹ̀ tí n bá ti nídìí ìwọ má wọrí má wulẹ̀ wọn nọ́mbà nọ́mbà ẹ ti wà lọ́wọ́ mi bẹ́ẹ̀ tó lè rí nọ́mbà yẹn pè mọ́ ìwọ ni kò má change nọ́mbà. àmì ní change ẹ. love you ọ̀nà ìgbín yẹn love you too love you too <laughs> love you too. afarakẹ́ ìjọ alẹ́bà ìfẹ́ ah! bẹ́ẹ̀ ìfẹ́ ò eh, ṣe bá àbáwulẹ̀ tán nínú ah! ìgbàgbọ́ ni màá ní ó rẹ̀ ti ń ṣọ́ra. Ah! máa jẹ́ kó dùn mí ah má jẹ́ kó dùn mí ó dẹ̀ ló ṣe nǹkan kan fún wúmá yìí ah ó ṣe mẹ́wàá o ṣe hundred gan. ìyá obìnrin tí wàá tẹ́tí jọ lájọṣepọ̀ o wá fòun lẹ̀ O wá mọ́mọ́ ìwà bẹ̀rẹ̀ sí ní wú ọmọ ẹ̀ náà ó wá wo lásán tó wá gbé lẹ́yìn ó wá gbé wá síwájú ẹ̀ bó fẹ́fẹ́ ṣé wọ́n lè gbàrú ẹ̀ ní èèwọ̀ ni èèwọ̀ ni kò ní gbà ṣùgbọ́n ẹgbẹ́ tọrọ tó tó bá dọ́pọ̀ tó ti láti pa fúnra ẹ̀ apá ẹ̀ yes ẹ eh, dúró àbúrò mi ṣé kọ́jú pọ̀ náà ti ń ṣògùn bọ̀dá mi mi ìṣògùn. ó tọ́ ni because máa gbẹ́ kọ́ ní àwúre ni kéèyàn owó ìyá kan tó wọ̀ mọ́ àṣé yẹn ló fi ṣe ni. Ah, mi lè ṣe. àbógun àìkú. Ah! ó ga o ó ga o ga nǹkan burúkú ni kò ní gbà ẹ sórí advice mi fún ẹ sìn ni pé ẹ yọsọlá àbí kí ló pọ ọmọ ẹ kí ló porúkọ ọmọ ẹ kò yọra fílẹ̀ kó máa lọ́nà ẹ ni o má fẹ́ mọ́ o if not òun ní bèbè kú ni o. Ah, bọ̀dá mi ó máa ní díẹ̀ mi lè fílẹ̀ láì gbà tí mò ń wáṣẹ́ òun lọ́rẹ́ mi kan mú mi lọ sọ́dọ̀ pásítọ̀. ògo ni fọlọ́run lóòótọ́ ni arákùnrin ti forí ja igbó tí ogun náà sì ti takú sí ibì kan. ó tọ́lẹ̀ sọ alàgbà ẹja náà. ṣùgbọ́n kò sí ogun tó kọjá agbára olúwa a máa gba àdúrà ọlọ́jọ́ mẹ́rìnlá pẹ̀lú ààwẹ̀. alàgbà ṣé rí ti ọ̀rọ̀ aláwẹ̀ yẹn mo fẹ́ béèrè ṣé èmi náà máa bá a gbà ni àbí ẹ̀yin àti ẹnìkan lè máa. ẹ tẹ bá ní agbára àti bàgbà kò kò léèwọ̀. èmi ní ọ̀sà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé ọlọ́sà ò gbọ́dọ̀ máa gbà wẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ẹ èmi àti wọn á wọnú àwẹ̀ lẹ́yìn àwẹ̀ yìí a wá ṣe ìràpadà fún wọn lẹ́yìn ìgbà tá a bá ti ṣe ìràpadà yìí fún wọn tán ẹ obìnrin kan máa tàn wọ́n wá ní ìtó pé ọ̀nà ẹ̀gbin ló máa gbà wá. ọ̀nà ẹ̀gbin ẹ̀dá pọ̀ láyé yìí àfarakẹ́bi jọ alépa ìfẹ́. ṣẹ́ǹdẹ̀ wá rí àtìgbà tí mo dẹ̀ ti mìtì Yọ́sọ́lá àtìgbà yẹn mi ti da. kò dé sí kan tọmọdé yìí ò ṣe fún mi. bẹ́ẹ̀ ni. but from nǹkan tó sọ lẹ́ẹ̀pẹ́ pásítọ̀ sọ yẹn náà báwo wíṣọ pé Yọ́sọ́lá lọmọ tó ń sọ pé ó máa pàdé because from nǹkan tí oní pásítọ̀ sọ yẹn sìn Yọ́sọ́lá yẹn wá láti ìkànṣá ta pátá dìde àbí àti ìpèdónà nígbà tó pàdé yọ́sọ́lá yẹn ṣé wọ́n padà lọ sọ́dọ̀ pásítọ̀ láti lọ confirm bóyá òun náà sọ àbọ̀ nǹkan. rárá o mi mi ti lọ síbẹ̀ láti gbà yẹn. sí ibi tó ti ṣe mistake ni ibi tó ti ṣe mistake ni ẹ bó ṣe wá wáyé èmi ò wá ní lajú mi lẹ kí n kankan ṣe ẹ torí wọ́n ló kù fún mi. a máa yẹn tó bá dọ̀la a débẹ̀ a lè lọ bèrè a lè sọ gbogbo ṣe jẹ́ bóyá yọ́tọ́lá yẹn ni o ẹni tí tó bá wà ní ọ̀rọ̀ yẹn a lè sọ fún wa because sórí tó bá léèyàn ní èsì èsì yẹn kọ́kọ́ ló ń pààyàn ìrònú ni o tó wá rí kan tó ń ṣe yóò lè ju èsì lọ àbí kéèyàn lè ṣàbí kọ́ léèyàn máa pààyàn kéèyàn rí pé wọ́n léèyàn fẹ́ pààyàn èèyàn máa máa ru ni magic ó ti ń ru ó ti ń gbẹ ṣó mọ̀ ni magic kò dùn mọ́ irùngbọ́n ẹ̀ ṣáàjù báyìí lọ tẹ́lẹ̀ ó ti ń ẹ̀ bọ́bọ́ yìí ó ti ń ẹ̀. ìbú lẹsẹ̀ wá ṣe tí ilẹ̀kẹ̀ ọ̀run wá jápọ̀ mọ́ ti dì báyìí ebi mo wí fún yín pé ẹ̀jẹ̀ yín kankan ò gbọ́dọ̀ ní kankan ṣe pẹ̀lú ọmọkùnrin débi tí wọn ó máa ṣeré kéré lé orí ibùsùn. ẹ sọ bẹ́ẹ̀ o àmọ́ ọlọ́run rí o mi ò tiẹ̀ mọ̀ rárá mi ò mọ̀ o gbogbo nǹkan ti wá dàrú o ẹ wo gbogbo bísínẹ́sì mi ti dojúrú. yóò dojúrú. kò sí nǹkan kan ẹ ṣáà gbà mí ẹ ràn mí lọ́wọ́ ni ẹ jọ̀ọ́ kọ́rọ̀ ayé mi kó lè nítumọ̀. ọ̀dà àwa nǹkan ṣe sí. wọ́n ah, sa àbìlò kan sí yín yóò sì rẹ̀yìn díẹ̀ gbogbo ààrẹ hùn ẹ gbọ́dọ̀ ṣe fún bí ọjọ́ bíi mẹ́ta ààrẹ tá a sì ń sọ yìí ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látọ̀la lọ bẹ́ẹ̀ bá ti wá bẹ̀rẹ̀ ààrẹ hùn láàrin ọjọ́ mẹ́ta ẹ wá ọ̀nà bí ọmọkùnrin ṣe gbọ́dọ̀ dọ́dọ̀ yìí tí ó sì fojú kàn yìí tó bá ti fojú kàn yìí. ó wà padà sípò. ẹ jọ tí kò bá fojú kàn mí láàrin ijọ́ mẹ́ta nǹkan. ẹ kú gbé nù. Ah! mo dáràn bàbá mo ti rọyàn sí pé kó mi pa. bí wọn bá ipá yìí náà kú gbé nù. mo ti ní kó padà nù. kò gbọ́dọ̀ kú tọ́ba ikú tọ́ba ikú gbogbo ayé lù fún yín lórí. kó gbọ́dọ̀ kú o kò ní kú. ẹ kú dànù kódà ẹ kú ti gbogbo dúkìá yín nù. Ah! kó gbọ́dọ̀ kú kò ní kú. wálé wo ẹ má fọwọ́ kan ọmọ yẹn o ẹ má pa ẹ má ṣe nǹkan kan fún ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ mò ń bọ̀ sí i ah, a ní ká fi ilẹ̀ jẹ́ bẹ́ẹ̀ bí mo sá fún yín pé ká jẹ́ nǹkan mo dẹ̀ ní ká bá ṣe kí ló dé náà. ẹ má dà kí n ní wó fún mi o. Ah, eh, eh, eh. ẹ jẹ́ kí n dé. tí ní dọ́là kàkà kó sọ̀rọ̀ kan ó mọ̀ máa lé sí lára ẹni o. Mommy wants to kill me. She doesn't love me like she claims she does. Ṣẹlẹ imagine mo mú bá jẹ́ ìkìlọ̀ sọ́dọ̀ mọ̀ sí mommy totally rejected him ó ní pé mo lè fẹ́ má jẹ́ she chased him out of the house she embarrassed him seriously. Nothing, ìgbà yẹn I've been trying to call Majek's number it's not going through tó bá ti good, nǹkan I went to his house mo ò rí ìmọ̀ mo mọ̀ tí I started feeling funny thinking okay pé bóyá stress gbogbo and more. mo lọ sí hospital kí medication doctor I have to do tests. and I'm pregnant I can't even find the father of my child. Ha! Ojú wo ni sista sister? Me sí ní ṣe báyìí? ju gbogbo ẹ ló máa ní sùúrù mi ṣọlá. gbé e náà ta ni. mom still no pay come on pick pick your mom's call. I don't want to talk to her. ṣé máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tì ni. Hello, ma. Wait. Olúmọyọ̀sọ́lá ṣe dáadáa lówó lọ́dọ̀ máa jẹ́ kí ló wà ní ẹ̀dá ẹ̀yin méjèèjì ẹjọ́ máa bọ̀ mo ti gba màjẹ́ẹ̀kì gẹ́gẹ́ bí ọkọ ọmọ mi mo fapá sí fi gbogbo ara mo fi sí mo ti yọ̀ǹda kẹfẹ́ra yẹn mo fẹ́ kẹ́yìn méjèèjì máa bọ̀ sí ṣó ti gbọ́ kí má jẹ́ kí fojú kàn mí o ìní eléni ni o ó pẹ́ ju ọ̀la kí n lè ṣàdúrà fún yín ẹ bára yín kalẹ̀ hmm. ẹ ṣe màmá retí yín o màmá retí o. Okay, mo ti gbọ́. mú mm-hmm. mi sọ pé ara wọn ò yá and then surprisingly wọ́n tún ní pé àwọn ti gbà kí màá ti máa jẹ́ kí fẹ́ra wa. irọ́ ni. and then she said we have to see her today latest tomorrow. ṣùgbọ́n ṣùgbọ́n sí nǹkan tó wá kó tó máa ṣe. mú fóònù ẹ̀ bẹ̀rẹ̀ sí ní pé máa jẹ́ ìka wàá gbé gbé gbé tí ò bá gbé kò bombard pẹ̀lú chat lórí whatsapp àbí text messages nígbà tó bá fi calls chats messages tó fi bombard àwa ṣùgbọ́n àwa first láti pè é padà kó reply any of your messages. I'm just try to call him now. It's ringing. Hello? Hello, baby. Yosola? You know, I've been trying to care. You know, like, not going through. Má bínú fún mi kú tẹ́lẹ̀ ni. Okay, where are you? Yeah, mo mo mo wà lọ́dọ̀ uncle mi. Èmi àti wọn sáré jáde lọ síbi kan. Oh, oh, I'm pregnant. Eh? Kí ló sọ? Omi ni kò ti lóyún. inú mi dùn inú mi dùn yẹ. ẹgbẹ́ mi náà ti gbà kan síra wọn she say she see how to I will call you when I get home. Okay. All right. Um, is it okay because the phone book I'm going to go to No, No, no, no, no, no, do not. No, do not. Madam, hmm? Yosola ló pè mí tán sí i ó lóun ti lóyún ó tún ní mọ́mí ò fẹ́ rí mi. Ẹ̀sọ́lá lóyún. bẹ́ẹ̀ni. ta ló fún lóyún. bọ̀dá mi ṣe. mọ́mí ẹ̀ tó fẹ́ rí ẹ̀. ẹ kò sí wàhálà jẹ́ kí pásítọ̀ ṣe ẹ̀kọ́ dín náà. bọ̀dá mi ṣe kò ní sí wàhálà báyìí. èmi ló ń bí. ṣe rí ibi tí ẹ sọ̀rọ̀ ó yé mi ó yé mi jù bẹ́ẹ̀. mo fẹ́ ká máa bá alàgbà májẹ̀kúdùn mi ká máa bá wọn dúpẹ́ lórí ọ̀rọ̀ ìgbésí ayé wọn nítorí pé ọ̀pọ̀ ewu ló ti fò wọ́n kọjá ẹ wò kò sí ẹni tá a bí nínú obìnrin tó lè kó wọn yọ nínú àjàgà tán wáyé yàtọ̀ sí yọ̀sọ̀la tá à sọ̀rọ̀ yìí Eh, but pastor sir nǹkan tó ti wá ẹ ṣẹlẹ̀ láàrin àbúrò mi àti màmá Yọ̀sọ́lá yẹn sẹ́yìn nǹkan sà. ẹ ṣe rí hmm, ìyá Yọ̀sọ́lá tá à ń ẹ ṣe ló lo nǹkan láti fi bá ọ̀gbẹ́ni májẹ̀kódùnmí lájọṣepọ̀ àjọṣepọ̀ tó ní pẹ̀lú ẹ̀yẹn ló fà á tí gbogbo àjàgà wàhálà ìdààmú fi dé bá ṣe ní ẹ fẹ́ gbọ́ ó ti lògbó wọn. yé ẹ pásítọ̀ ẹ sà wọ́n ti gbogbo àbúrò mi. wọ́n ti lò. ẹni pé kòkòrò fọlá àbúrò mi wáyé sí. Ah. bọ̀dá mi wọ́n lọ́ọ́ ti sọ gómìnà ló bá tiri òfin làbúrò mi yé mo dáná oyè. but pastor kí ló dé tẹ̀lé kókó sọ̀rọ̀ yìí fún mi first time tí mo wá rí yín. ẹ wo sórí àsìkò tó yẹ kó gbọ́ náà ni nítorí àdúrà àti ìràpadà tá a ṣe fún ẹ lọ́jọ́sí òun ló jẹ́ kó pàdé yọ̀sọ́lá tó wà pẹ̀lú ẹ̀ tó jọmọ ìyá yìí níwọ̀n ọ̀gbà tó ti wá bá yọ̀sọ́lá ní àjọṣepọ̀ nǹkan tó fà á nìyẹn tí gbogbo bísínẹ́sì ìyá yìí tó fi dàrú tí ò rojú ráyà rẹ̀ ìdí èyí ló fà á tó fi sọ pé nítorí pé ó ti mọ iṣẹ́ ìka tó ń ṣe. ẹ wo bọ̀dá mi ṣé rí bí mo ṣe wà yìí tí bá kó lọ́dọ̀ pásítọ̀ ẹ màá lọ mú ọ̀bẹ màá mú àdá màá mú àáké màá mú ìbọn màá lọ fi pàyà ẹ̀ dànù ìyá ìyá ẹ̀ ní gbogbo. òun ah, rántí gbá sídìí sí ọ̀dẹ̀ idiot fẹlẹ fẹlẹ ẹjọ ẹkọ mo ń gbádùn yín jàre. ẹ fẹ́ yọjú síta ni ẹ wò ẹ ẹ tẹ́tí ń dáadáa kẹ́gbọ́ ìyá tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ gbọ́dọ̀ yọjú sí i títí ọlọ́run máa fi parí ìdájọ́ lórí ẹ̀ bíi bẹ́ẹ̀ kọ́ kó lódì yín má gba ikú oníkùkù. ah but ẹ sà pásítọ̀ sà ṣẹ́rí kẹ́tó délẹ̀ kan sà yọ̀sọ́lá tá à ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ ìyá yẹn ó pe àbúrò mi ó lóun ti lóyún fún àbúrò mi wá ní kíníkan kíníkan òun máa wá rí nǹkan kan ẹsà ẹdẹ ní kò gbọdọ̀ ṣí ká jápa fún ni àtọyún. Ah, alàgbà ẹ má jápa o. ká má jápa sà. ẹ gbọ́dọ̀ já lọ síbi kankan ṣe rí oyún tó wà níkùn jọ̀sọ́lá yẹn òun gan ni ìràpadà má jẹ́ kó dùn mí. ẹ máa ṣe sùúrù tó máa fi bí ọmọ yẹn tó bá wá bí ọmọ yẹn ẹ máa kẹ́ ọmọ yẹn ẹ máa kẹ́ ìyẹ́ ẹ máa kẹ́ ẹ nítorí pé ọmọ yẹn tán bá ti bí sílé ayé tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọ̀gẹ̀sà ìgbà yẹn ni ògo má jẹ́ kó dùn mí ló tó máa padà ìgbà yẹn ló ṣẹ̀ bọ́ nínú àjàgà tó wà. tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sá bẹ́ẹ̀ ẹ jẹ́ kó yẹ wá sá ṣé tó bá tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kílálẹ̀ àbí tó bá ti ń pe bá bá bá bá. tó bá ti ṣe dáàdì o ti ń sọ̀rọ̀ náà nìyẹn. ìyẹn ò yẹn ò pẹ́ jù ìyẹn ò pẹ́ jù. bọ̀dá mi nǹkan mọ́ tó sọ̀rọ̀ máa wọ bí wọ́n ń yẹ. ẹjọ́ ẹ̀kọ́ ó jẹ́ kó ó jẹ́ kó sọ pé ó dìgbà tó bá tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó gba fún sálárì nílùú táwa yìí lógún ẹ tó máa padà wàá mọ̀ ẹ pé kò easy. ẹ ẹ wo mr májèkúdì mi máa fẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún mi kó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ fún àwọn ẹlòmíì náà tó jẹ́ pé àgbàlagbà nítorí owó nítorí owó kẹ́ máa lọ bá ẹni tó jù yín lọ tó tó yín bí lọ́mọ kẹ́ máa lọ bá wọn ní àjọṣepọ̀ look at you wo nǹkan tó kọ́ọ̀sì sí gbèsè ayé yín bóyá lẹ́tẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ yín tó introduce yín síyá yín ẹ wò ó ẹni tí ó introduce yín síyá yẹn ìyá titi ẹ̀ tóun lọ gbé lọ́hùn wọ́n ti gbogbo ẹ̀ ó sì wánú àjàgà títí ẹ kò tẹ ẹ tí ì rí solution sí rárá kò tẹ ẹ mọ ibi tó kò mọ bóun ṣe fẹ́ ṣe ìgbésí ayé ẹ ẹ wo ẹ máa dúpẹ́ tíyín tọ́lọ́run jẹ́ kí ogun ayé yín kó fara hàn tàdé rí solution sí ọ̀pọ̀ ló wà ní títì tógun ayé wọn ò ní solution. ẹ ẹ bọ ẹ sàyà má bínú sàwọn ṣèbí tí ọmọ yẹn bá ti ń sọ̀rọ̀ sà ẹ ẹ tán ọmọ adógo ẹ padà. tó bá ti bẹ̀rẹ̀ sí ní pé aẹ́ẹ́ e, fífi gígì. wípé tèmi náà wà pẹ̀lú I cannot wait to be a father you know to father this unborn child of mine honestly oh, I love you so much. I love you too. I love you so much. Ẹ who's that? Ta ni ẹ? Ẹ kọ́ ṣe wà. Àbá ọ̀dẹ̀. Àbá ẹ̀ ń lọ àkùnkẹ́. Wale. Well, actually, um, Wale step out bọ̀ ó sọ pé òun ní pẹ́ hmm, ọgùn majek kan àwọn kan. majek majek ló pe bẹ́ẹ̀ ló fi dà kó fi lálẹ́ gàràrà. kí ló dé. three days now tí o ti wọlé ilé ìgbẹ́yìn and he said um, he was going to come back but I know he's fine. Wow. alright kí lẹ nínú fíríjì yẹn bí ń pa mí o. obìnrin lè ṣe fine tó kò sí nǹkan kan bẹ́ẹ̀ nothing at all nínú ilé kò sí nǹkan kan ó tiẹ̀ lè rí anything Ah, kò sí nǹkan kan bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn nǹkan wà bẹ́ẹ̀ eh, nǹkan wà nílé máa lọ check fún ara kò sí nǹkan kan nílé yìí ah, <laughs> kò sí nǹkan kan nílé yìí o. So what's next? But I don't have to Mi fara mi, ọmọ bó ṣe ń tú anything. Èdè ah, ní kò sí nǹkan kan ní fíríjì yìí. Kí lélẹ̀? Jíìkì kan rè. Wo má fọwọ́ kan o, ó mọ wàhálà wa lé o, má fọkọ̀ drink wa lé o. Ah, ẹ wo èmi ti gbélé yìí o kò sí nǹkan tó fẹ́ ṣe. ó mọ ìmú ẹ tó bá dé kò ní fáìlẹ̀ fún ní pẹ̀lú ẹ rárá yẹmi máa fọ ọkọ drink yẹn. lórí drink lórí drink lásán lásán kò sí nǹkan tó fẹ́ ṣe jọ. ó sọ pé àlejò pàtàkì ló ní má fọwọ́ kàn o. lọ bébí ó ní kò sí nǹkan kan nílé náà. Ah, oògùn nǹkan tí mo sọ ni kò sí nǹkan kan nílé ẹ kò sí nǹkan kan. àǹtí chairman ẹ wo jẹ nǹkan tó tutù látọ̀ kan. bẹ́ẹ̀ máa bàa dá sí wàhálà wálé there's no be sharing jọ ẹ gbàjáre. jẹ́ kó nǹkan dá ọmọ ìyá kan náà làwọn méjì jẹ́ kó fèsì ara wọn babe you don't need all this <laughs> báwo ni ṣe báyìí ẹ̀yìn tí wàá bá dé i'm sorry for you guys god ma fi ọjọ́ mi. drink ẹ̀gbọ́n ṣe wà fún mi. i no dey there so kí ló dé tó wá wù mí ẹni tó yẹ kó fèsì ni o mo sọ fún wípé kó má fọwọ́ kọ drink ẹ̀yìn kó reserve for somebody special ni jọ ṣe o ti mú mi. àmọ́ ti mú náà. Ah! mo appreciate gbogbo nǹkan tó ṣe lórí ọ̀rọ̀ majek fún mi but mo mọ̀ pé àwọn ọmọọṣẹ́ mi àwọn náà jẹ́ kó escape. bẹ́ẹ̀ ni ló ṣe sọ àwọn guys ni wọ́n careless. i know i know but another job ni mo fẹ́ gbé fún ẹ sìn two million naira ni mo máa fún ẹ. ok. màá gbé wáìnì kan fún ẹ màjẹ́ẹ̀kì nìkan ni kò mú o kẹ́nì kankan má mú un bẹ́ẹ̀ o pọ́ìsì ló wà nú ẹ̀ àmọ́ pọ́ìsì tó wà nú ẹ̀ kì í ṣe èyí téèyàn lè lóun fẹ́ lọ flush ó ti o tó bá ti mú báyìí ọ̀run làlà ni kò ní rẹ́mẹ́dì o. Hmm? ẹ ti rán olófòfò mi iṣẹ́ ó yóò máa jẹ dáadáa bí àkójọ dáadáa ìyẹn dá yẹn dá mi. okay. but the most important thing is the money aspect owó ní kókó. ẹ kò sí wàhálà màá transfer one million sí àkáǹtì ẹ̀ tó bá parí iṣẹ́ yẹn ó ṣe yẹ kó rí fún ẹ ní balance ẹ̀ tí ó dẹ̀ sí problem. màá jẹ́ kínní. kí ló ṣe. màá jẹ́ kí n ti kú bẹ ṣe ń sọ ń sìn màá jẹ́ kí n dẹ́ kù mo dẹ́ ń sunkún ẹ̀. o sunkún ẹ̀ báyìí bá ṣe máa sunkún ẹ̀ nìyẹn ń ṣàlà bẹ́ẹ̀ ló máa yẹ. ẹ fi yòókù lẹ́fún mi. Ah, ah. ṣèkìṣèkì máa mì owó dé ṣèkì àṣekì máàmì owó dé àjẹtún ti yálé yín ẹ kú oríire ẹ tún ti bọ́ nínú ọdún méje èyí náà ó tún dẹ̀yìn ọdún méje mi ká tún tó wọṣọ tuntun mi ẹ máa náwó lọ bó ṣe wọ̀nyí kóhun ó sì máa bá rádaràda kiri torí bó ṣe wà kò jẹ́ èèyàn mọ́. yóò máa tọrọ jẹ ni inú kóun máa tọrọ jẹ lẹ́yìn ó ti máa rówó náà ti yín ìkílẹ̀ pé ó kọ rẹ̀ náà. kíní ni àwọn ọ̀rẹ́ ẹ̀ máa ń pè hmm. majek májẹ̀ kó dùn mí lórúkọ ẹ̀ torí àwọn májẹ̀ kó dùn mí náà máa ń pè ní majek tó bá ṣọ̀tì wọn ní majek. gbogbo ohun tó bá tiẹ̀ wù kọ́ máa jẹ́ gbogbo ọ̀bá ti jẹ́ ewé rẹ̀ ṣẹ́kù síbì kan ni èyí sì ti jẹ́ fún wa náà. àmọ́ ẹ má gbàgbé gbogbo òkìlọ̀ tí mo ṣe fún yín ṣe é gbọ́. gbogbo ẹ̀ náà ni mo mú sá ah, ah. ẹ mọ̀ pé mi náà kọjá yìí. òun mọ̀ dáadáa o màdàmú ta ni ó rí yín tí ó sọ ọjọ́ ń bẹ lórí yín wà ah, eh, ẹ mọ̀ pé tówó bá ṣe tilẹ̀ ló ń gbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. olówó ṣohun gbogbo tán ni ìyá ló máa jọmọ tálíkà. ẹ̀rẹ́ yìí náà ni ọba táṣẹ́ látàtà so ẹ̀yin lè lo kádàrá magic why mummy why báwo ṣe fẹ́ jẹ́ kí tèmi jẹ pẹ̀lú oyún nínú mummy why mummy mummy mummy mo ti dáríjì ọlọ́run ti dáríjì mummy. Mommy, mommy, mommy, ah! stop now, mommy, please, mommy, mommy látàrí bó tilẹ̀ kò rí ọpẹ́ ní fọlọ́. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ́n ti kóra wọn sí ìlà ìlò wàhálà àti ìdààmú. látàrí ìfà àtọjú kòkòrò. irú ìtò ṣẹlẹ̀ sí bọ̀dà má jẹ́ kó dùn mí yìí. ẹ jẹ́ ká lọ ní àròjinlẹ̀ o ká dẹ̀ mọ nǹkan tá a bá ń ṣe. sista Ayọ̀sọ́lá ṣe rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ gbàgbọ́ pé kádàrá ni àti pé bọ́lọ́hún ṣe kọ́ ni màá fẹ́ kí ẹ̀yin àti broda májẹ̀kódùn mi kẹ́ ẹ kún fún àdúrà gidi kẹ́ ẹ dẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ nítorí oyún tó wà nípìn yìí ògo yín ni o ọjọ́ ọ̀la yín ni mo dẹ̀ mọ̀ pé ní ti agbára ọlọ́run ọlọ́run á sọ yín láyọ̀ àti àlàáfíà lákòótán um màá fẹ́ kí a tọrọ àforíjì fún màmá wa tó ti dolóògbé kọ́lọ́run ń bá wa foríjì wọn um kí àbámọ̀ kó dẹ̀ máa gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. ẹ wo sista Yọ̀sọ́lá ǹjẹ́ èyí ti ṣetán láti bá broda májẹ̀kúdùn mi rin ìrìn àjò yìí. mo ṣetán sáà ọpẹ́ ní folúwa broda májọkúdùn sá ǹjẹ́ yìí náà ṣetán láti bá sista wa yọ̀sọ́lá rin ìrìn àjò yìí bákan náà. bẹ́ẹ̀ pásítọ̀ mo ṣetán. ọpẹ́ ní folúwa ẹ wúlẹ̀ fún àdúrà. ìfẹ́ ọkàn mi ìyọ́nú mi ẹ̀yìn ijó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yin jẹ́ omi alábàásọ ìkúrọ́ lálábà kú ẹ̀wà kan ń bàyè lọ́wọ́ orí ibi tí fẹ́ bá wà ọlá ìtàn ọlá ìtàn níbẹ̀ ayọ̀ yóò fi bẹ́ẹ̀ ṣe lé ní. adùn oníkúrò ẹ má máa bójú ìfẹ́ jẹ ẹ má fojú ìfẹ́ ráre o ìfẹ́ mi ọkàn mi ń pè ọ́ o ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yìn jó mi alábàásọ ìfẹ́ ọkàn mi ìdùnnú mi ẹ̀yinjú mi alábàásọ.